ilori babalagege kí lọ́rọ̀ náà sà òun ni ọ̀rọ̀ rabita àwọn hiwaru oríṣiríṣi ń lọ ń bọ̀ tí à ń rí lórí ọ̀rọ̀ rabita àwa rí ọ̀rọ̀ ẹnìkan lérí ọ̀rọ̀ náà ẹni náà made mention bíi pọ́ìntì mẹ́ta sí mẹ́rin lórí ọ̀rọ̀ rabita afẹ́kẹ́ bá wa clarify àwọn pọ́ìntì yìí sà alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni pé ó ní ọ̀rọ̀ rabita lárúbáwá kan ni ó fún sheikh adamu ní àìdíà rábítà àti orúkọ tí wọ́n mọ̀ pé pé orúkọ tẹ́ mọ̀ pé rè yóò sì mọ wúlò fún kankan àkọ́kọ́ nínú tẹ́nìyẹn sọ òun nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ó ní sheikh adam kọ́ ni wọ́n dá rábítà lẹ̀ fasilitétọ̀ lásán ni wọ́n jẹ́ àwọn bàbá kan láwọn àfa kan ni wọ́n kóra wọn jọ ni wọ́n dá Rabita lẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn oyè tí wọ́n yàn nù rábítà yìí àwọn bàbá yìí ni wọ́n yàn tí wọ́n jẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kódà ó nílùú tó yẹ pé wọ́n ti jẹ́ jù nínú rábítà ó jẹ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì sá pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹta Sheikh Adam ní sixty years rábítà tí a ṣe lọ́njọ́ ní àti gbogbo dáadáa ìdùnnú tó ṣẹlẹ̀ ń bẹ táwọn ẹni ọlọ́run wá táwọn ná mímọ̀ tínú kó wá dùn ẹni náà ní inú àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ tí wọ́n jọ dára bí tààlẹ̀ ó sì lè jẹ́ pé ọ̀rọ̀ Sheikh nìkan là ń gbọ́ ó kọ Sheikh nìkan là ń gbọ́ Sheikh nìkan ni wọ́n ń ṣàdúrà fún báwo ló ṣe rí rí bẹ́ẹ̀ àwọn àáfàá yòókù ṣe báwọn náà lọ́mọ kéwú tàbí wọ́n sì wọ́n dẹ̀ láwọn ọmọ kí ló dé tí àwọn ọmọ àwọn bàbá yẹn tí wọn fún wọn láàyè tó jẹ́ pé Sheikh nìkan babalágége tòní tó jọ ọmọ Sheikh Adam nìkan náà polówó Sheikh Adam ohun tí wọn nìkan là ń gbọ́ àwọn ni wọ́n mú rábítà lọ́wọ́ wọ́n jẹ́ rábítà olójútùú kódà wọ́n ń tún yan àwọn oyè kan nínú rábítà tí ò tẹ́ àwọn lọ́rùn àmọ́ àwọn ò fara máa ń tà wọn. bàbá afẹ́kẹ́ ẹ bá wa wọnú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta sí mẹ́rin ní ṣókí tí ẹni yìí sọ ẹ bá wa ṣàlàyé ẹ̀ pẹ̀lú ntí ó so mọ́ mọ̀lánà Sheikh Adam Abdullah Al-Ilory èyí tó tún wá nílì ń bẹ́ jù tẹ́ bá wa kàn mọ́ sí ẹni náà ní Sheikh Adam ọmọ Ìlọrin ni wọ́n inú tàn sí ni pé ilẹ̀ Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá kí ló wá dé tí Sheikh Adam ń dá sí ọ̀rọ̀ rábítà àtà tó yẹ pé wọ́n tún fi ní ráyà tó ga náà rábítà Ìlọrin sì ni wọ́n tí Ìlọrin èsì ṣe ilẹ̀ Yorùbá akaramakumullah ọ̀sán. barakallahu fika ya Qasim. Ah, àkọ́kọ́ ń bẹ̀ ni pé. Pe bó ti kálẹ̀ ń ẹ máa mú lọ́kọ̀ọ̀kan ìdọ́lọ́mbà ni rí mú bẹ́ẹ̀. rábítà èlé èní sọ ọ̀rọ̀ lórí rábítà tó bẹ́ẹ̀ o ní pé odò tí ọba tójú ẹni kún òun ni èèyàn máa bí ó ṣe máa wẹ̀ ọ̀nà tí èèyàn bá sì máa ní ọ̀sán ni yóò dùn ún rìn ní inú òkùnkùn njọ wọn dara bí talẹ̀ wọn ò tí ì dáyé ọgbọ́ ń bẹ wájú ọlọ́run tẹ́mi náà dúró níbi tí àwọn màláyíká ní kálukú dó sí wọ́n mọ̀ yín àwọn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ lọ. àwọn àmì ta dúró lọ́hùn. àmọ́ àwọn tí wọ́n má gbà tí wọ́n dá rábìtà lẹ̀ àwọn ni wọ́n lè sọ̀rọ̀ nípa rábìtà dáadáa. Hmm. ọgbọ́ tí n bá tẹnubọ ọ̀rọ̀ rábìtà nísìn wọ́n pè mí nírọ̀ wọn á ní sọ sojú ẹ ni tí yóò sojú mi ẹni tí ń sọ̀rọ̀ yìí náà kò sojú ẹ náà ló jẹ́ pé irọ́ nísìnyí. wọn èbí ọgbọ́n bí wọ́n bá sì bí níjọ́ náà mo gbà á pé ọlọ́mọ ti so sixty years ọba ti wá tó sixty years náà ajẹ́kùn ẹsẹ̀ bí ń gbà wọn ni. so bákan lèmi rẹ̀ ń bi ọ̀rọ̀ eléyìí hmm. ọgbọ́n kọ́ sí bákan lèmi rẹ̀ ẹni tí wọn ọba sì ti bí tí èdáyé ń gbà náà kò lè sọ̀rọ̀ káwá gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ torí wípé wọn kì í nínú tí wọ́n fi mú tí wọ́n fi gba hadith ní kí nǹkan sojú èèyàn. òun lọ fà tó fi jásí pé gbogbo hadith buhari bá wa máa gbọ́ ankini ankini yọ padà wá ló lè kan ẹni tí ọ̀rọ̀ òun sojú ẹ̀ gan-an èyí jẹ́ ọba ti ní ẹjọ́ ọba ti ní sílísílà báwọn ó ti báwọn ọ̀rọ̀ yẹn kàlámù ń tàfẹ́ o ọ̀rọ̀ tí ò wúlò tí ó sì ní tí ó tí ó tí ó ẹ́ kàlámù mọ̀dáyà ònù àmọ́ n ta lè sọ ń bẹ̀ ni wípé ká ní mọ̀lánà sheikh adam ẹni wọ́n ṣe sixty years àti rabita wọ́n wá ń polongo sheikh adam ráyà sheikh adam nìkan náà ni wọ́n ń ga níbẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò wúlò ni torí pé gbogbo àwọn tí wọ́n jọ papọ̀ dá rabita lẹ̀ pẹ̀lú mọ̀lánà sheikh adam jọ náà kò sẹ́ni tí ráyà rẹ̀ ọ̀gá dì sẹ́yìn ọgbọ́ àwọn àwọn tó joyè ń bẹ̀ tí wọ́n jọ dálẹ̀ fi awali taasisi rabitatil ahimma wal ulama fi biladi yorùbá o ti báwọn tí wọ́n fi jẹ́ alimakọ́rù raisi rẹ̀ tí wọ́n fi ìbàdàn sí gbogbo àwọn àfáà tí wọ́n jọ pawọ́pọ̀ gbé rabita kalẹ̀ wọ́n gbé kalẹ̀ láti ṣe wàhádà sùfúfàlì mùsùlùmí fìbíláàdì yorùbá láti so pọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n jọ ti sí ọ̀hún jọ náà kò sí ẹni tí erí padà ọ̀sẹ́kùdò ni. àmọ́ fúnra ọlọ́run ní máa dá ẹni bí yàtàṣùlá ubirahmati man yasha ọlọ́run a máa fi àánú rẹ̀ àti rahma rẹ̀ sí ìkìtìsáàsù àwọn tó bá wù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣe àdámà ọlọ́run ṣe sí àdámà ní olórí ariwo kí mo pè é. eléré ariwo. eléré ariwo wọ́n dàbí wọ́n bá ṣe nǹkan kan nù yàrá gbogbo ayé ló sì gbọ́ pé ah, ajá adama ṣe báyìí ajá adama ṣe báyìí ní dáadáa tó o lè tọ́ka nǹkan kan tí baba náà se tí o da. wákàní irú ntẹ́lómi ṣe bẹ́ẹ̀ tí o gòkè àmọ́ kọlọ ẹni wọ́n sọ bẹ́ẹ̀ kọlọ wahaya muhammadu rasulullah waladhina máa wù àṣìdáhù alálẹ́kọ̀ọ́ fàárẹ̀ rọ́hàmáhùn bainahum ó tó ẹ̀wọ̀n gan. muhammadu rasulullah o jẹ wa ni wàlẹ́dì iná máa wò àwọn sàábé lọ́dà kọ̀ ń wò ń bọ̀ àwọn sàábé lọ́dà kọ̀ ń wò kọ̀ wá kà ẹ muhammadu nìkan rasulullah nìkan náà ni tọ́ba ti wò yín wọn yọ máa wí pé ntọ́ ti dákọ̀ muhammadu wàlẹ́dì iná máa wò á sì dáhù alalukufa nígbà sèkà adamu fẹ́ ròyìn sèkà alimi ń pè àṣeyíkù alimu wa àwọn àánú òfin ìta sísí dáwọ́ láti. so tá bá ti dákọ ọgbọ tá bá ti dákọ ẹnìyẹn gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ tilẹ̀ máa wà ńbẹ̀ bọ́bá wa jásí wípé ntọ́ nfẹ́ ntá nfẹ́ ni wípé ọ yẹ kí ó kọ gbogbo wọn náà máa jáde èyí ń wọ́n ṣe nǹkan tó le ṣebí márùn lèèyàn mú wa pé lọ́ba dìgbà mi ẹ̀ bá sì wá ṣe báyìí kò ní tì di èébù. kò sì ní jẹta gbangba báyìí. wọ́n á ní jẹta gbangba inú rábítà lẹ́tì yanjú èyí wọn wípé á ah, ẹ dákun um, ọní kìíní o torí tí wọ́n fi house assembly yẹn kalẹ̀ fún un wípé tọ́ a ní ọ̀rọ̀ irun tá a ṣe ń jò ní tí wọ́n ń dákọ́ lọ́wọ́ baba Sheikh Adam wọ́n ń dákọ́ wọn lóòótọ́ àmọ́ gbogbo àwọn baba tí wọ́n jọ ṣiṣẹ́ yìí ẹ̀ bá máa dákọ́ tiwọn náà kí wọ́n ayé olè máa wípé wọ́n jọ sí ni tọ́ra àwọn baba náà ló kọkọ̀ sẹ́ni tó kọ́ rẹ̀ parí nu wọn gbogbo àwọn baba wọn àfa ga ẹnìkan ọ̀parí nu wọn dì àwọn tí wọ́n parẹ́ nínú àwọn tí ó kọ wọ́n parẹ́ nínú àwọn tí wọ́n bá ṣe àdámọ̀lògbà nínú àwọn àfa tí wọ́n bá ṣe àdámọ̀lògbà táàgbó kọ wọ́n máa níṣe àwọn asọ̀lìmùn àwọn tí wọ́n ṣàbòsí fún ṣe àdámọ̀ ni. Allahu akbaru. àwọn làgbó kọ wọn láàrin nípa wọn wàtíl kàbùyù tó ń káwé yàtọ̀ máa lọ́la mu. ó dalẹ̀ ṣe ká ádámù wọ́n fi bi san orí Sheikh Adam àwọn yẹn ò ní wọ́n parẹ́ ta àgbérípa àwọn ti ṣe àmọ́ gbogbo àwọn àfáà tí wọ́n jọ dára bí tààlẹ̀ wọ́n lo ìfẹ́ pẹ̀lú baba Sheikh Adam Sheikh Adam náà lo ìfẹ́ pẹ̀lú wọn gbogbo wọn lórí pa wọn sẹ́kù dì sí ni wọ́n parẹ́ nu wọn àwọn ọmọ wọn sì ń bẹ láàyè wọn tí wọ́n parẹ́. ọgbọ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ sọrú èyí wọn láti fi da nǹkan rú a sọ fún tọ̀hún wípé ìwọ pa ògùn àwọn bàbá wọn rẹ ògùn wọn ọ̀parẹ́ èèyàn pa ògùn wọn wọ́n ní ṣáànù eh, tó ga àmọ́ ń tọ́fà tó jásí wípé ìmọ̀ adakọ̀ ṣe kà ádámù ìmọ̀ adakọ̀ ṣe kà ádámù ni wípé fíkírà arábítà mọ̀lánà ṣe kà ádámù ló mú wa <laughs> bàbá wa mú fíkírà yẹn eh, wa ee bàbá jásí pé lárúbáwá lọ sọ fún bàbá ó kọ tí wọ́n sì mọ péré. ajẹ́ pé lárúbáwá ọ̀hún ọ̀hún àti bàbá jọ pàdé rábítà àlàmíyà ni. Hmm ọgbọ Rabita ti alamiya. ni wọn ti pàdé torí sẹ adamu máa lọ sí rábítà èyí tó jẹ ti world tó so gbogbo ayé pọ̀ ayé alamọdé islami tó so pọ̀ mọlánì sẹ adamu máa lọ bẹ inú àwọn tamarati tí wọn bá ń ṣe baba náà baba náà wà ń bẹ gẹ́gẹ́ bí àfa àgbà ní nàìjíríà ara ìwà lọbẹ ọ̀hún ni wọn fi ríru fíkìrà yẹn wípé irú eléyìí ti ń so gbogbo ayé pọ̀ yìí ó yẹ kí àwa náà ó lóru ideology yìí ní ìlú wa nílẹ̀ yorùbá ó ti yé báwọn látara ìfẹ́ tí sèkà ádámà sí ní sílẹ̀ yorùbá kí ló fà tán fi nífẹ̀ẹ́ lè yorùbá tó bẹ̀ gẹ̀ ń bọ̀ wá bẹ̀. káwọn ní tí ó so àwọn náà pọ̀ bẹ́ẹ̀ kí gbogbo afáàlẹ̀ yorùbá àti ulama anuwa ahimatan gbogbo wọn pátá kó so pọ̀ àtàwọn wàhás àwọn du'at àwọn mudarisun ká papọ̀ ká ní àkójọpọ̀ àfọwọ́sowọ́pọ̀ kan lérí ọ̀rọ̀ bóun ní islam ó ṣe dàgbà kìí ṣe awo ni wọ́n gbé rábìtà kalẹ̀ fún eléyìí ń túmọ̀ bí ìgbà tí ọjà sí pé àwọn eléyìí àwọn tí ń sọ̀rọ̀ yín rò wípé ẹgbẹ́ awo ni rábìtà. kìí ṣe kóòtù. ẹgbẹ́ kóòtù kọ́ hmm, rárá o kìí ṣe ẹgbẹ́ awo kìí ṣe ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ Islam ni kún ó lè rọ̀ fún àṣà nàlẹ̀ Islam fìbíládì ah, Yorùbá iná wọn gbé kalẹ̀ fún. ok naam nígbà wàá rí bẹ́ẹ̀ ṣé ká bó la ṣe ni baba wa ń kiri ọ̀dọ̀ gbogbo àwọn àfa gbàgbàgbàgbà fa àwọn tó jù wọn lọ àtàwọn tó jí akẹgbẹ́ wọn nígbà náà wípé a ah, fíkìrà tí mo rí ideology tí mo rí rè hmm. mo ti rí bó wúlò gbogbo ògbà ní sí àdámọ̀ máa rí ideology ńlẹ̀ lárúbáwá ó ti yé báwọn tí wọ́n sì wá gbé ideology yẹn kalẹ̀ sílẹ̀ níyà yìí láti fi ṣàǹfààní fún wa ah, làwọn àfa gbogbo wọn sì dá wọn lóhùn bẹ́ẹ̀ tó bá wípé gbólóhùn wípé kìí sọ wọn kìí ṣe kìí ṣe kìí ṣe yorùbá tó báyìí kíbẹ̀ ni àwọn àfáà jọ̀hún tí wọ́n gba àìdí àwọn lọ́wọ́ wọn pé ah, nítorí mú àyídà pápákọ̀ lóòótọ́ ẹjẹ́ àgbẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní gbà wọn ní bí wọn bá tiẹ̀ múrù nǹkan báwọn wa kò ní jẹ́ wọn ló mú wa fún wa àmọ́ wọn gbàṣẹ́ adamu wọ́n sì rí wípé àálí munsif àfáà tó dúró déédéé tó sì ní mímá tó ṣe fọkàn tẹ̀ ntọ́ bá wí sí tẹ̀lé ìmọ̀nà tó bá mú wá sí lò gbẹ̀yìn bá wa ní ṣé adama kan mú ideology ń wá ni wọ́n kàn mú fíkìrà yẹn wá ni kì í jẹ́ páwọn ni wọ́n dára bí talẹ̀ gbẹ̀yìn bá sọ bá ni a jẹ́ pé òun tọ̀hún kò sínú ayé mímọ̀ àtẹ̀kọ́ ni ẹ̀kọ́ ayé inú ẹ̀kọ́ ayé àwọn èèbó ẹni wọ́n bá mú àìdíà fáànù yìí wá ní wọ́n bá ṣe fáànù ẹni wọ́n bá kọ́ mú àìdíà rẹ̀ wá ìtàn rẹ̀ ọ wà ń bi ìtàn fáànù láyé tí ò ní parẹ́ dìsìn. àtà kọ́mọ̀sí láyé mọ́. bọ́dà kọ́mọ̀sí láyé mọ́ wọn àwọn ohun ẹyọ èbó ẹyọ ìtàn ẹni ọba kọ pilẹ̀ ẹni ọba mú ìròrí kan wá èbó òní gbàgbé ẹ ẹni ọkọ ṣe mọ́tò láyé wọn gbàgbé ẹ àkọ́kọ́ ẹni ọkọ wa mọ́tò láyé ṣe báwọn ẹ báwọn kan sírì ẹni ọkọ wa mọ́tò nàìjíríà yìí obìnrin tó kọ wa mọ́tò nàìjíríà yìí ìyá tó bí kùtì anikulapo fẹ ẹ kí la ń pè é bẹ́lá anikulapo wọn nù ìyá rẹ̀ ni àkọ́kọ́ obìnrin tó kọ wa mọ́tò nàìjíríà ẹ ọdún tí ìyá afẹ́lá anikulapo ti kú kọ́dà ńléèwé wọ́n tún kọ́ wọn ńléèwé èyí ṣe tẹ́yìn ọmọ akọ́ àwọn ọmọ akéwu ti ní pé ṣé adamu ló mú fíkìlà arábìtà wá ilé ìjà sọ fún àwọn akéwu bẹ́ẹ̀ kó wá gbọ́dọ̀ jẹ́ káwọn akéwu wọn máa wípé ẹni ó mú fíkìlà yìí wá rè àsan wípé ṣé adamu ló mú fíkìlà wá ideology rẹ̀ wá lásán èyí òun náà tó wa. ọgbọ́ bàbá làwọn wọn dalẹ̀ àwọn mú fíkìlà rẹ̀ wá àwọn tí wọ́n dalẹ̀ wọ́n sàdédé dalẹ̀ ni bí ẹ bá jẹ́ pé ẹnìkan ló ní ẹjẹ́ adalẹ̀ báyìí ẹni ọba wa ní ẹjẹ́ adalẹ̀ ṣé alimi ló ní ẹjẹ́ àtẹ ilẹ̀ yìí pẹ̀lú mímọ́ ó ti bá wọn orúkọ ṣé alimi ò ní ọ̀pá rẹ́mọ́ dìsín tọ́ra àwọn náà mú ideology pé ẹjẹ́ àgbé ìjọba ẹ̀sìn kalẹ̀ nílọrin yìí ní ọ̀pá rẹ́ dìsín yìí àbáwọn tí ṣé arábò ṣe parẹ́ kò lè parẹ́. wàdálù alàlxẹ́rì káfa àìlì ọgbọ́n mi yé ẹni ọkọ wa bàálù nàìjíríà ó kọ lẹ́mẹ́lá kọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni ó wà lákọ̀ọ́lẹ̀ ẹ̀kọ́ yìí ń náà lẹ̀kùn wípé ẹni ó mú fíkírà arábítà wá mọ̀lá ní sẹ́ka ádámù ni wọ́n á mú fíkírà wá kẹ̀yẹ́ pé á ta kété síbẹ̀ gbogbo bó ti wá dúró ní tó fi di bó ti dúró òun ó ti yé báwọn gbogbo ẹ̀ pẹ̀lú wàhálà àti fìtínà àti ṣíkùl anfus fún mọ̀lá ní sẹ́ka ádámù iná ni gbogbo ẹ̀ fi dúró bó ti dúró nìna torí wípé ó ṣòro ó gbé dúró Yorùbá torí wípé ti sọ wípé ẹnu Yorùbá kì í ọgbọ́ wọ́n lẹ́nu yorùbá wọ́n lẹ́nu yorùbá wọ́n lẹ́nu yorùbá èkó o bọ̀ sí adamu try láti mọ́déjì kìnìún òun láti wípé kí ẹnu àwọn bàbá náà kó ẹnu wọn sì kó wọn sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà ń gbọ́ wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn àfa kọ̀ọ̀kan tí wọ́n jọ wà ń bẹ̀ ń jọ náà adamu wa mú kìnìún wa bàbá wa láwọn jẹ àwọn jẹ lérí wọn làwọn jẹ president wọn làwọn jẹ kí ló kọ rẹ wọn wà èmi náà wà nínú mẹ́mbà memba ni sheikh adamu ni ẹlídìí wa èmi náà wà nù mẹ́mbà níta fẹ́ ni kí ilẹ̀ yorùbá ṣọ̀kan kọ́sìm àwọn náà wà ní ah, wọ́n tó múrù wa kọ́ wá lóun ní jẹ́ kan ah, kò sí ń ni wọ́n fi gba wọ́n fi padà ah, yan bàbá sheikh adamu ní gbogbo àwọn